ọwọ́ kọjá lábẹ́ nǹkan yìí wọ́n sọ wà lóba lábẹ́ overhead underneath tí wọ́n ṣe fáànù ní káàkiri ni pẹ̀lú ọkọ̀ ni o ó wà nù ọkọ̀ ó wà ń lọ ó sáfi pé èèyàn gbé ká wọlé ká jáde ni wọ́n pè ní anafak wọ́n lọ bí láàrin fifteen minutes ìgbà tí ó jáde ó kàn ké lójijì ní Allahu akbar. Allahu akbar ọlọ́run gbà fún ànábì púpọ̀ ah mo wá ronú pé kí lélẹ́yìí ní í ṣe pẹ̀lú ànábì wa Muhammad mo bá lọ o lè lọ ìlú èbó kọ ọba tó jù bẹ́ẹ̀ lọ tó gbà fún ànábì ìlú èbó náà nítorí tó wòye sí yẹn ó túmọ̀ sí pé àjà ìtọ́jọ́ lójú yẹn nǹkan tí máa ń rò tẹ́lẹ̀ àbí tí ó wòye sí lẹ́rẹ̀ẹ́ lómii nírú àwọn nǹkan yìí kódà ó lè má rí yẹn rò ó kàn wò pé subhanallah ẹwẹlẹ arọ ẹwẹlẹ òrìnà ẹwẹlẹ ìyá àgbàlagbà ta ló lé àwọn ìyá ìjáde ṣé kalimatu tawhid la ilaha illallah ẹ̀sìn náà ló gbé àwọn ilé ìjáde báyìí kí ni wọ́n á ṣe ìyá ìsìn ṣe wàhálà inú rẹ̀ yóò sì máa dùn yóò sì máa ta kébékébé bàbá yìí sì ń ṣe fìtínà yóò sì máa jẹ̀rán òun ẹ̀rọ tó ń ronú lọ ìbẹ̀lẹ̀ lómi owó òkú káì àwọn pípò yìí ná owó ẹwọ infrastructure tó bá mọ tí wọn tó bá mọ iye bílíọ̀nù tí ó parí síbí òun wó yé tí ó wò tí ó máa ronú sí òun ni pé ẹwọ èrò so pé ìzì ni fáànù ọ̀rẹ́ eléyìí èsì kan ń fẹ́ wá láti ilẹ̀ wáyà kan ni wọ́n ṣe ó túmọ̀ sí pé n tó ga jù lẹ́nu tiẹ̀ tó má jù gbogbo ọmọ ànábì adama ṣe wá àpèjúwe ní òun ni pé tẹ́bárí ẹlòmíì nínú àwọn mìíràn ayé ọ̀rọ̀ wà ń bẹ dúkìá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ipò bẹ́ẹ̀ ẹja mọ̀tẹ̀rẹ̀ wa kéèyàn rí obìnrin kan nísìn kan wá ní á ah, obìnrin yìí máa rẹwà ẹ máa ní kí gbogbo èèyàn ó wò pé ọ̀yà kí ló rí sóbìnrin yìí ẹ rẹ lòmíì ìwòye rẹ wò pé ẹ eh, ìrẹ̀kẹ̀ obìnrin obìnrin bẹ́lá ìjà náà kò sí bó ṣe lè dáa tó kò nítumọ̀ rárá nínú àwọn wọ́n ronú lọ yóò kọ̀ nẹ́tì ẹ̀ máàlì ni tí níbi ẹlòmí ó sì wò pé a ah, òun bá ìfẹ́ ilé yìí àti wúlà òun àti sani àti ròbá gbogbo ẹ̀ lọ́pàá yìí wọn ò ní fẹ́yàwó mi màlá yé ó tiẹ̀ jẹ́ tòun ẹlòmí ó nǹkan ní pé kí wàhákàdà kí ló bí kí ló bí kí ròónú fi à ń wo kankan náà à ń ṣe kankan náà nítorí fa ni pé ní kéèyàn bá bọ̀ ẹ wá ronú sí àyà ọlọ́mọ ọba tó pọ̀ nínú Al-Qur'an ọlọ́ni yóò tàbẹ́tù yóò tàbẹ́tù Allahu alladhina amanu bilqawli thabiti ọwọ́ ní fil hayati dunya wa fil akhirah àwọn tọ́lọ́mọ ọba máa mú dúró òun làwọn tó ṣe wípé ìnígbàgbọ́ wọn ń bẹ tẹ́lẹ̀ àkólé wọn ó dúró déédéé tẹ́lẹ̀ kó túmọ̀ sí pé èèyàn máa tán ṣùgbọ́n bá ṣe ń lọ yìí anas yẹtàlá kan àwọn yẹn ń pàdé ara wọn ṣùgbọ́n àmọ́ ti ń bẹ ní ọkàn oníkálù ẹlòmíín bẹ ọmọ èèyàn lèyàn pè ọkàn ìkòkò ní bẹlẹ́mìí ẹ̀ ẹlòmíín bẹ èèyàn lè fojú ìkíní kan wo wàláhì rè jẹ́pẹ́ ní eré yányá níwájú ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ ẹ̀mí mímọ́ ìbẹ̀rù ọlọ́run ló kọkàn ẹ̀ eléyìí lọ́lọ́wọ́n ọba ló fi pamọ́ everybody ṣùgbọ́n sẹ́ẹ̀ta ijú ẹ̀ èyí tó wá wà akhwafu ma yẹ́bàgì ayò tàkàwọ̀ fàlẹ̀ èyí tí báyàn lẹ́rù jù òun náà ni pé nǹkan yẹn wá máa ń lapa lórí téèyàn bá kúrò láyé àpèjúwe ẹ̀ òun lè ta mú ojúṣe ńlá Muhammad alayhi salatu wa salam ó wọlé tọ ọjọ́ kan nínú àdìsá bí òwúrọ̀ yìí rà ó wá wà lọ́wọ́ ẹni tí ń dájú tó tó súnmọ́ pẹ̀lú àwọn àpẹẹrẹ tá a sọ pé bẹ́ẹ̀ lómi bá fẹ́ jáde láyé kó súnmọ́ kí ẹ̀ má rí. bòhùwà fi halil maut àdàbí wa ni kéńfà tẹ́jí bóòlù sì ríra rẹ̀ bóòlù ń pàṣẹ ebi àbíta fẹ́ lórí ẹ̀wù tó ń ṣe ọlọ́run ọba bí kéńfà tẹ́jí dúkì kí nìkan tó ń rò bó lórí ẹ̀mí rẹ kí ló kí ló kí ló prevail nínú èrò rẹ ó ní yá Rasulullahi wallah ó ní òjíṣẹ́ ọlọ́run mo búra pẹ̀lú ọlọ́run inni arjullah ẹ̀mí mi ràn kà pé ìbá ọlọ́run ọba pàdé dáadáa ó ní wà akhafu dhunubi wà ẹ̀rú sì bà mí mo rí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mí ẹ̀ṣẹ̀ kún bẹ́ẹ̀ ànábì wa ní láàyè ìṣẹ̀mìíràn fi hazal mọ́tì nǹkan méjèèjì yóò lè pàdé papọ̀ nírú àsìkò yìí téèyàn ti ń dágbére ti ń súnmọ́ àfi kọ́lọ́hún ọba kó fún un ní ìran kan yẹn ìtí ìran kan pé ta òun ran kan fún òun borí ọlọ́run pàdé òun bá rò wọ́n tún pé òun ẹrú ẹlẹ́ṣẹ̀ mà lòun òun tún rántí ànájọ ni àfikọ́lọ̀ òun wá fi ọkàn rẹ̀ balẹ̀ kò ní báyà ọlọ́run ọba pàdé sẹ́rí àárín yìí ọwẹ́ ọwẹ́ púpọ̀ kẹfà tẹ́jú nafsak ni ẹ bá jíṣáyé ọ̀yẹ̀ kò bèrè ìpè kẹfà ajidu nafsi kí ló kọ́kọ́ wá sẹ́mi èèyàn lọ́tún jíṣáyé kí ló múmú lẹ́mi èèyàn ọ̀hún gbogbo wa náà là ń sẹ̀mí láyé ìyẹn ní bùkátà ilé bẹ́ẹ̀nbẹ́ ti àwùjọ bẹ́ẹ̀nbẹ́ ti gbìyànjú bẹ́ẹ̀nbẹ́ gbogbo wa náà là ń sá fún bí tí wọ́n máa bẹ̀rù ṣùgbọ́n wo lè rò tó lékè àárín nítorí yẹ kí mùsùlùmí ọ chẹ́kì ààrẹ rẹ̀ gbogbo ẹni tó ṣe pé yaghlibu aw taghlibu alayhi al ìgbàgbéra òun ní ṣẹlẹ̀ sí ìlàpá ò ìlàpá lórí ààbọ̀ òun ló bí ọ̀rọ̀ kan táwọn olùmọ̀ tí wọ́n sọ wípé alkhawatin mìíràkú asawadik sẹ́rí àtibọ̀tán téèyàn fi gbìn àtibọ̀tán tí ó fi tí ó fi là kúrò láyé tí ó bá ọlọ́run ọba dáadáa òun náà ni ntí ń bá bọ̀ mìíràkú asawadik nítorí ènìyàn ń bá bọ̀ bí èèyàn bá jẹ́ mọ́mìnì òdodo ìmánì rẹ̀ al-ikhlas was-sidq tó sì ń gbìyànjú ṣe dáadáa níwọ̀nba tó ń gbìyànjú à àtúbọ̀tán rẹ̀ ọ̀dà o àtúbọ̀tán rẹ̀ ọ̀dà o àdéhùn ni walladhina ihtadaw zadahum huda wa atahum taqwahum aqulu ma tasma'un wa as'alullaha li wa lakum al-husna al-khitam. في الأمور كلها وصلى الله وسلم وبارك الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير العالمين نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى صحبته أجمعين عباد الله حذرنا رسول الله صلى الله عليه وسلم من أسباب سوء الخاتمة وأمرنا بالمبادرة والسعي إلى الخيرات من أجل حسن الخاتمة يقول صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة الحديث ẹ̀yẹn rúṣin olúwa ọ̀rọ̀ ànábì pọ̀ lórí kíyàn máa ṣọ́ra kúrò níbi àtibọ̀tán bú kí ló fà ayé ẹ̀ka náà nígbẹ́ bá ṣe sọ al-umru wahid sẹ̀mí ayé ẹ̀ka yìí náà ni ẹrú sì tọ̀ kí wàá ní àwọn sábàbí àtibọ̀tán dáadáa àtibọ̀tán dáadáa nínú àwọn èyí tó wá pẹ̀lú ẹ̀rí òun la pàkíyèsí sí níbẹ̀ níjẹ̀jọ́ kéèyàn rí kẹ́límà la ilaha illallahu pé bó ṣe rárá rí báwọn yẹn ṣe gbìyànjú tó yìí wallahi al-allamah ibn al-qayyim alayhi rahmatullah gbàtí ń ṣàlàyé àwọn àpẹẹrẹ àwọn tí nǹkan kan ṣẹlẹ̀ sí tí wọ́n sì bá aburú yìí lọ bọ̀lọ̀ èèyàn máa pe kẹ́límà láì èèyàn ó rẹ̀ àwọn èèyàn sì ń fura pé a bẹ́ẹ̀ ni yìí ṣe ń ṣe yìí wọ́n bẹ̀rẹ̀ sí pe kẹ́límà la ilaha illallah wílá ìlàhà ìlàlá ó sì wí nǹkan mi máa wí àmì máa rojọ́ mọ́ owó tí à ń wí ọ̀dà nǹkan mi ni wí ara wọn ni àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ń pe kẹlìmọ síbẹ̀ ni ìgbà tó yá lálẹ́ rẹ̀ ìbá sọ̀rọ̀ ó ní gbogbo tí à ń wí lọ́rọ̀ àmọ́ tẹ ní kò èyí tẹ̀ wí òun ò lè wí wọ́lọ́ olóhùn ò lè wí ó ló le nígbà tó ń wí nǹkan mi lọ bẹ́ẹ̀ lẹ́lòmíì lásìkò yìí tí àyà káyàn orin ní nkọ orin ah, ẹsìn mi ọlọ́run mú bí ara burú ikú ọ̀gbọ́dọ̀ ká yín eléyìí ó bá mú eléyìí ló tún fi orin mi lè tó bá ṣe kínní kan kílẹ̀ ń wí yìí la ilaha illallah ní wàá tún wí nǹkan yìí kò sí ń tọ́fà alxawati mìíràtò sàwádìí ìbára ẹni tí sáré títẹ̀yàn dáa tó bá di pé yọ̀rọ̀ bá ọ lọ pẹ̀lú ẹ̀mí òdodo tó bá sì pé ní ti máa mú múlẹ̀ ẹ̀ jù òun náà ni yọ̀rọ̀ rí àdán mọ́ṣáláṣí gbìyànjú ẹmọ́jẹ ẹmọ́jà mọ́ bó la tún ṣe bó ní tí sáà mú lẹ́ni ẹ̀ kí ni ó lápá ń ṣe ọlọ́run wa kà àwọn oríṣiríṣi nǹkan kan tí yóò fi mọ̀ àkọ́kọ́ ni la ilaha ẹ̀rí pé ara yín á ń jò ní ìpè kí iná lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ yíyan ṣe pè tí òkú fi bá a lọ. èèyàn máa ṣàlù àlá lọ́wọ́ wọ́n sì lẹ́lómi fẹ́ ṣàlù àlá ó fẹ́ ṣàlù àlá ibẹ̀ lọ́kàn ti ṣubú subhanallah àròdà àyẹ̀tàtọ̀ har lẹ́lómi lòrú ẹ̀ láti gbọ́ láwùjọ yìí. ẹni sìn òun gan sọ pé sáfì wọlé. فأصابه موت الفجأة fásitì wọlé máa rọ mi ságè bá ń ṣe bá ń ṣe ẹ wá wo ẹlòmíì ẹ wo orin tí ń rìn ẹ wo orin àjò nǹkan yìí yìí pààyàn láyà ìyẹn gbọ́dọ̀ sọ pé bóyá irú ẹni bẹ́ẹ̀ yẹn wà ní àá eléyìí ọjẹ ẹ àtún gbọ́dọ̀ sọ àtó bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn bá yẹn à yóò sì kàyàn láyà kó sì náà má tọrọ àforíjì fún nígbà tí o bá ti di kèfèrí tí èyí jẹ́ pé àfi tó bá ṣe pẹ̀lú tó ṣe nǹkan kèfèrí ni kàṣírí wọn lè yàn àlìsàn yẹsùkú ànil islam tí yẹn máa dáwùtù nípa islam bìyà ah, ọ̀rọ̀ islam yóò yé wọn mọ́ o èwo ló wọn wá ṣe báyìí òun ṣe é ṣe é ṣe wọ́n ń sọ̀sọ́kúsọ yìí ní kó wá ká mọ́ tọ́ba yìí lọ báyìí èèyàn da ọtún ìsìlámù rẹ o pàápàá jùlọ man indahu ilmul ẹni tọ́rọ̀ bá dá lójú ṣùgbọ́n ẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ ní í ṣe lọ́wọ́ ẹ̀rọ báyàn torí pé mọ́nà àṣà lè ṣe é ń bọ́ ṣe pé téèyàn tó pọ̀ jù nínú sẹ̀mí ayé yẹn mọ́ta àlẹ́ yìí òun yóò kú lé lórí o wọ́n máa ń mọ́ta aláṣẹ yìí téèyàn bá kú lé lórí bọ́ ìta àlẹ́ yìí òun yóò bá pàdé wọn jọ ọlọ́run òun yóò sì fi dìde jọ kíyámà ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ náà ti mú bí ha qissatun haqiqiyyatun waqi'ah arábìnrin kan ó jáde ó wá jáde ní bíbá half naked kó múra dáadáa ọ̀kan náà àwọn olùkòtò òdodo wọn á ń pè pé a ah, bẹ̀rù ọ̀rọ̀ fìtínà lọ jẹ́la wọ́n tó wọ́n tó wọ̀ fásọlẹ́lẹ́ oníkọ́mọ́ ẹ̀ ń bàrà ṣe òun kí ló ká ó kàn mí o ń kó wọ́nà wò ìsẹ̀rì kan máa lọ jẹ́jẹ́ kó múra bí ọmọ mùsùlùmá wó bó ṣe múra àdánwò lọ́wọ́ yìí wó bó ṣe ó dọ́ bá ṣe kínní kan yọ kan àbùkù kó má dá sóhun òun ní fírídọ́ọ̀mù tòun ó ní mọ òun mà àmọ́ fírídọ́ọ̀mù rẹ̀ pọ̀ ó ti kó bẹ́ẹ̀ lómi bẹ̀rù àlùkìyàmà bẹ̀rù jọ́ tó pàdé ọlọ́run ló bá pé òun pàdé ọlọ́run ọlọ́run náà kò mú wa wọn ò lè sọ lọ pé ikú yẹn wá nísìnyí ó wí gbólóhùn yẹn tó sì ṣubú sí bọ sálùkì yàrá wọlọ mẹta fọwọrẹ mẹta fọwọrẹ ẹni tó ń pè tá a ṣe sí ó bọ ẹkún fún òun ṣe nǹkan dé àwọn yẹn sì ń gbọ́ tàkùrọ̀sọ wọn tọ́jú ń sọ báyìí ìpè mọ́lákùlì mọ́ọ̀tù rẹ ni ó pè wá kọ́ wa pa àmọ́ wulẹ̀ sọ pé òun ọ̀bọ sọ̀rọ̀ ọkàn lọlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì wá tẹ̀sẹ̀ ti parí ìgbésí ayé ẹ̀ ẹ̀wọ̀n tó ń lọ ẹwà bọ̀ àwọn ọ̀rọ̀ yìí wúwo tó wí lẹ́ni tí ń fi ọ̀rọ̀ náà ṣe yẹ̀yẹ́ ni tó wí lẹ́ni tí ń bẹ́ẹ̀kọ̀ kìyàmẹ́ ni tó wí lẹ́ni tí ó rò pé ẹ̀san bẹ ni mọ́nà sí roha ìdàlá ẹ̀ àtibọ̀tán yìí ní bá àwọn èèyàn lẹ́wù lórí iṣẹ́ lórí ìrìn lórí jáde gbogbo ẹni rí tí wọ́n ń rúre ní gbogbo ìgbà wàláhì kò túmọ̀ pé yẹn máa sára àmọ́ kí ló prevail nínú èrò ọmọ ènìyàn bí bá ń jí ẹ ń sùn kò ní a máa wọ́n látàn sànà sọ ìbá kàmínà dúnìyà ìbọn náà ló kún wa iná sáyà kún láṣáta ẹni tí ó ṣe lè yẹ ẹni tí ó ṣe tọ̀hún àmọ́ o ká jẹ́ pé almusahabatu ma'a taqwa. ìbẹ̀rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ ó bọ́ nínú ìgbésí ayé yẹn abẹ́ olúwa ń ṣàjà dá a lábọ̀ allahumma inna nas'aluka husna al-khitam fil umuri kulliha wa ajirna min khizyi dunya wa á adhabi al-akhirah allahumma ighfir jami'a mawtana wa mawta al-muslimin اللهم صل وسلم وبارك على نبينا wà وآله وصحبه أجمعين.